بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته eléyìí tí a fẹ́ ṣe ní èmì tí a sì máa bá lọ tá fi parí tíra orin tá a sí jọ orin ewì lárúbáwá tá a sí jọ tó parí pẹ̀lú ta lè ábí ìsáàkọ̀ ó jẹ́ ti bàbá ìsáàkọ̀ orúkọ ẹni yẹn jẹ́ Ibrahim bin Mas'ud bin Sa'di àtẹ̀jì bí yóò alẹ́ alẹ́ bèèrè ẹ̀yìn náà ti máa gbé kọ̀yẹ́ dáadáa ẹni yìí kú ní 459 ìjọ èyí tó ṣe dédé 1067 almiladi ọlọ́nkọba ní kí àfá wa àfá àkọrin yìí lẹ́ni tó kọjú dọ́mọ rẹ̀ ń sọ pàtàkì mímọ̀ àti lílo mímọ̀ wọ́n kọ́ pàtàkì sí sí mọ́tẹ̀ fún tòní ẹ máa farabalẹ̀ lẹ́ bá ti gbọ́ tí mo kà ẹ́ ní ògbé lẹ́yìn sí hàn jẹ́ yíta ẹ̀rí tẹ́lẹ̀ yẹn lọ. ẹ̀fọ́ tó fọ́ a àkàlẹ́ àyà mọ̀ bá ta wọ́tẹ́ ní ṣètò jésì máa ta sàá tó nà ká ẹ̀ka. ní ẹ̀fúsù fún ádákà àfà ìwọ náà máa wo báyọ̀ kẹ́kọ̀ọ́ máa wo ẹ̀fúsù fún ádákà irun ọkàn rẹ àlìfọ́ àdùbìmọ́ ọ̀nà ìkọlù àdìgbọ́n àlìfọ́ àdùbìmọ́ ọ̀nà القلب تفك فؤادك تفك بمعنى تكسر ṣòfò àdàkà nírú ọkàn rẹ àlẹ́ àyàmù ọjọ́ ayé afá ní ti rúnrún ọ̀fẹ́ ní ẹ̀tù jí sí mọ́kà ó ń gbé ara rẹ ọmọ tí wọ́n ti máa ń gbé pẹ́sùn ní ń gbé ara rẹ kí ní ń gbé ara rẹ àṣà àtù àwọn wákàtí bàtà ní ti gbígbẹ́ منون دعاء صدق ألا يا صاحي أنت أريد أنت ألا يا صاحي أنت أريد أنت قل وتدعوك المنون ikú ní ń pè ẹ̀ ikú ń pè ọ̀ àlùmọ̀nùnù bí máa ná ìbọ̀ o lè mú wẹ̀rẹ̀ kọ́dọ́gún máa pa àwọn kẹ́lìmọ̀ yẹn àlùmọ̀nùnù bí máa ná ìbọ̀ ibi tíra rẹ̀ ibi olóòdì tíra rẹ̀ ẹ́ ìtẹ̀lẹ̀ òun kàlùmọ̀nùnù kíkúntọ̀ dùá àsídíkí ní pípé òdodo aláàbọ̀ ya sọ́ọ̀hì mo pè wọ ọ̀rẹ́ mi sọ́ọ̀hìbù ọyọ̀ bá àyẹ̀kó mẹ́wọ́n ha dànù wọ́n pè ní ismu al-ismu al-murakkab alálọ́gọ́tì má ẹ̀dẹ́dẹ̀ mo ti kọ́ yín nírú rẹ̀ sọ́ọ̀hìbù ni mẹ́wọ́n wá pè ní ya sọ́ọ̀hì aláà ẹtì ọgbọ́n ìyá sọ́ọ̀hì ìwọ ọ̀rẹ́ mi àǹtà orí ìjọ àǹtà ìwọ gangan ni mo gbà lérò àrọ́ọ̀ta tó ṣìbò ọrùsàǹzà tàṣídìrín àbáṣàtọ̀lá kọ̀hálẹ̀ àti yáṣùbàtà àrọ́ọ̀ta wọ́n ni àrọ́kà ẹ̀kàkù tí òṣìgbọ̀ ọrùsán onífẹ́ ìyàwó bá tàfíìdìrín tó wà nílé sọ àbátẹ̀tọ̀ láàkọ̀ ha ó ti pinnu kíkọ́ ọlẹ̀ àlàkìyásù àlàkìyásù ni àlè ọ̀nkọ̀láàkù àwọn onílàákàyè àlè òǹkọ̀láwù àwọn onílàákàyè wọ́n ti pinnu àti kọ́lẹ̀ bàtà ìyẹn ni pé ní ti gígé wọ́n gé kíkọ́lẹ̀ rẹ̀ ní ti gígé àwọn onílàákàyè ti kọ́lẹ̀ tẹ́rí wọ́n rúsù kí wùyàn bí mọ́nà jùnìyà ayé ni bákanáà ni mẹ́dàhàrá anáàmọ̀ ìwọ̀n tó ní mọ̀ sí mẹ́kànlẹ̀ anáàmọ̀ dáhàrá رَوَيْحَكَ فِي بَطِيقِ تَنَامُ ni o تَنَامُ الدَّهْرِ رَوَيْحَكَ فِي بَطِيقٍ بِهَا حَتَّى إِذَا مِتَّ انْتَبَهَتَ تَنَامُ الدَّهْرِ رَوَيْحَكَ فِي بَطِيقٍ Ó ní tàní ẹmú dáhẹ́rọ̀. Ó ń sùn ní gbogbo ìgbà. Gbogbo àkókò ló fi ń sùn. Wọ́n yìí haka ọ bà ṣe fún ẹ̀. Kí gà tọ́yọ́ pé tó wà nínú ìmá ọrùn. Wọ́n pé ọ̀pẹ̀ ìhọrùn tànàmù dáhàrọ́ mọ́ ń sùn ní gbogbo ìgbà wáyé hátá kí ìrọ̀ pé pé mọ́kà sí o kó wà níbi kí ni o ìmá hánrún ìmá hánrún àfikún lómi bá ti sùn báyìí ọmọ akọ àgbo ni yọ máa chíjì gbogbo oríṣiríṣi díà ó lè lo díà six tí ó gbé sí ó ní díà tó ń sùn pẹ̀lú ayé yẹn hátá ìdàmítà òbí dá pé níjọ́ tó ọba kó ìjọba àdá níjọ́ yẹn ló tó tají. ọ̀ká mú za àn kàmáhùn wà hàtà mọ̀tálà sàrí àwì àníhá wà hàtà. ọ̀ká mú za àn kàmáhùn wà hàtà. Bimana tarawi anha. Ìfọ̀kámọ́lá àǹtà màkùbúrún mélòó-mélòó gbà ló ti jẹ́ ní táǹtàn. Mélòó-mélòó gbà ni wọ́n ti jẹ́ ní táǹtàn. Wọ́n ń pín ọjẹ́. Wàhátà títí ti gbà Màtálá tẹ́rẹ̀ àwí áníhá nígbò ni ò ní sẹ́ríkò lọ́dọ̀ ayé yẹn wà hátà àdídà àkókò wo ni bàbá bàkìrín dà áótò kàláò àjàbótà ìlàmà fi ìhàbò kàláò àkọlẹ́ta bàbá àbábákírì ẹ̀rẹ́ àbúbákírì gbàáwùtùkà mọ́kẹ́ láwọ́ àjábùtà ọba dáhùn níbo ni ń pè ọlọ ìlàmọ́ fi hàzúkà hàzúkà ayé nàṣíbùkà ẹ̀kọ́ nàṣíbùkà níbi ohun tí ìpín rẹ̀ mẹ́mẹ́ lọ́wọ́ àkọlìkà tó bá sì lákàyè àbábákírì ẹ̀rẹ́ àbúbákírì gbàáwùtùkà mọ́kẹ́ lọ́wọ́ àjẹ́bùtà tó bá dáhùn níbo ní ń pẹ́ ọ lọ ìlànà ọ̀fíìsì àbùkà mò ń pẹ́ ọ lọ sí ibi ohun tó yèrè ń jẹ rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ akọ́lẹ̀ta tó bá ti dáká yìí níbo wá lè rìn jẹ rẹ̀ wà ń bẹ̀ ìlà ìlè mi ẹ̀kọ́nù bèhì ìmáàmà mọ̀tọ́ àǹtí ń nàhàìtàwà ń sábà ọ̀rùta ibi tí ìrìnjẹ rẹ wà tí mo ń kọ́ lọ ìláàrín ní lọ sí bí ìmọ̀ ní ẹkúnù bí i ìmá máa pẹ̀lú pẹ̀lú ẹ̀ wà dá sáájú ìdálé mọ́mọ́mọ́ ìtọ́ àǹtà máa tẹ̀lé iná haida tó bá kọ̀ wáyé ní àmọ́ríta àbí tó bá pàṣẹ adẹ́sì máa tẹ̀lé ẹ tó bá ti nímọ̀ wọ́n yẹ jí ìlú ma bí ayé ní kàmí ọ̀ṣáhà wọ́n yẹ ha dé kọ́ńtọ̀rì kọ̀ ìdádọ́là lè tẹ̀lé ti túrùkọ̀ wọ́n yẹ jí lọ́yà. wọ́n yẹ ìlú ma bí ayé ní kàmí ọ̀ṣáhà. ويهديك عن طريقتك ضللت ó ní wọ́n yẹ jìnnú yóò clear ọ̀ríkọ̀ ní kí n ṣe tó ń kọ̀ wọ́n yẹ jìnnú máa clear yẹ jìnnú ẹ̀kọ́ yẹ ṣífù sílẹ̀ yẹ ṣífù yóò sí gàgà yẹ ṣífù yóò sí gàgà máa bí àyíníkà mú tó wà lójú rẹ̀ gínágọ̀ ṣáá nínú èbìbò tó bò wọ́n yà dí kàtọ̀rí kọ̀ yóò wá máa tọ́ sójú ọ̀nà ìdàdà láìka nígbà tó bá ṣìnà ọ̀tá mi lò mí òfin náà di kàtàjà ọ̀yẹn kí sùn kálẹ̀ jàmàlà ìdá àríta. ọ̀tá mi lò mí òfin náà di kàtàjà. ويكسوك الجمال إذا علمت وتحمل منه ó sì gbé sí ó gbé nínú mọ̀yàn sí nàìjí ní hall rẹ̀ ajá ó gbàdé sórí gbíníhù nínú mímọ̀ sí nàìjíríkà ní hall rẹ̀ ọ̀yẹ̀kì súnkà ìjàmọ́là yóò dáṣọ ẹwà bọ́ ìdá àríkà nígbà tó bá wà ní òhò wà ní òhò àhú na dùn tàhájà wọ̀nyẹ búkọ́ zikiruhu làkà ń zahabita. yàrá ìlú ẹ̀jẹ̀ àhú náà dùn tàhájà wọ̀nyẹ búkọ́ zikiruhu làkà ń zahabita. ìyá nínú kan ní fún òun mọ́dún tó fẹ́yá tó bá wà láyé ọ̀yẹ́bùkọ́ díkìrùhù ìrántí rẹ̀ ó sì sẹ́kù fún ọ láka ìzà hábùtà nígbà tó bá lọ tó bá sì kú tán ó ní sẹ́rí mọ̀yán tó wá lẹ́ àwọn ìbọn mohamedu lai fàyàǹbò tó fi bọ́ bìí mọ̀kọ́ tìlámán àròdìta. wọ́n láàrin وأنه ليس يخلو نصيب به مقاتل من ó ní fẹ́ rí mọ̀yán wọ̀lẹ̀ àádìbò ìgbà ní ẹ̀lẹ̀ àádìbò yẹn kọ́ àṣìfáìfù síbẹ̀ ìgbà ní mọ̀ alìmọ̀hánàdù láti India ó wọ̀lẹ̀ àádìbò ìmọ̀yán ìdà ní òun ní ìdà alimohanadu tí wọ́n ṣe láti India láìsà yẹnbú kèékú lẹ́nu tùsíbù bí i mọ̀kọ́tílà mọ́ni àrájà ìgbàyẹn ló fi sílé sùta ẹ̀tọ́ bá fẹ́ bájà mọ́ni àrọ́tà bí i mọ̀kọ́tílà ẹ̀tọ́ bá jùlọ àti bájà ìgbàyẹn ló fi sílé sùta ìmọ̀nìyàn ìmọ̀nì خفيف الحمل يوجد حيث كنت ولنتم لا تخاف عليه رقا خفيف الحمل لا تخاف عليه لسقا قل يقيا قل يجي àbárẹ́ nìkan tó gbọ́jẹ́ nítorí kí ó tún há sórí ẹ̀ dáhùn ọgá ọ̀tí hákọ̀ ẹwà ọ̀dẹ kan máa jí pa ní ẹ̀kọ́ lọ lórí rẹ̀ ọ̀kánṣù pẹ́pẹ́ ọ̀rọ̀ kan ni látàkọ́ fàálẹ̀ ìhìlẹ̀ tán kò lè parí àkó lè máa jì kàfí ìfúlẹ̀ hamlé ó fúyẹ́ ní gbígbé yóò jẹ́dọ̀ ayẹ́sọ̀kúnta á sì máa rí ọ́ máa يزيد بكثرة الإنفاق منه وينقص إن به كفى سددتا يزيد بكثرة الإنفاق منه وينقص إن به كفى سددتا wọ́n ní sẹ́rímọ̀ yẹn yẹ̀zídù yóò máa lé sí i kẹ́kọ́rọ́tìlì ìfàkì mìíràn pẹ̀lú bí yẹn bá sí ná tó nínú rẹ̀ tó bá fẹ́ fi ń kọ́ yẹn sí bẹ́ẹ̀ ló sì máa mọ̀ sí ẹ̀yin tó ń lẹ́wọ́ akọ́ yẹn kí ó ta nínú ọ̀yẹ́ ń kó so ìmọ̀ yìí kápá ń ṣàdádìta ìmọ̀ yẹn dẹ̀ máa dínkù ní ṣàdádìta méjì kápá ìgbà diwọ́ mọ́ ìkẹlẹ́wọ́ rẹ̀ tó bá dì tó mú jáde òfin kọ́ yẹn ìmọ̀ rẹ̀ máa dínkù كمن حلواه طعما لآثرت وجه أهدتا ولو قلت فمن حلواه طعما لآثرت التعلم واجتهدت wọ́n ni wà láwọ́ kọ̀dé tó kìtà nínú ìfẹ̀lúwàhù nínú adùn ìmọ̀ fọ́ọ̀mán ọgbọ́tọ̀ ìtọ́wò kan wọ́n bẹ́ láásáré tàtà àlúmọ̀ ó sì gbọ́lá fún ìmọ̀ akọ́ ìmọ̀ wọ́chitẹ́hẹ́dìta ó tún gbìyànjú ọba rí adùn mọ̀ tán kọ́dà yóò máa wọ ọkọ ni wọ́lá mú yẹ gọ́l ẹ ànúhù hàwà mọ̀tá òun wọ́lá ń dùn níyà bẹ̀sọ̀ kọ̀rọ̀ fi há fòtìǹta. ولم يسبق عنه ولا دنيا بذنبها Ọba ti máa dùn mọ̀, ọlọ́mìnà ṣìgáríkà ányù háwà mọ̀tọ́ kò ní ká ìrójú ayẹráyè bọ́ pọ̀ níbi mímọ̀, àwa ìfẹ́ ẹnu, àtọ́ ohun, káà ń tẹ̀lé wọ̀rá dúníyá láti má dùn mọ́ ayé oníkà ìrójú bá ìyẹn ni pé ayé nì láàfò tí ń tàbí sòkúrì fi hà fún òní wàhálà rẹ pẹ̀lú yòròyòrò rẹ wọ́n bá ti máa dùn mọ́ tán wọ́lá àlèhà kẹ àníhù àní òrọ̀ obìnrin wọ́lá dúníyá bìbì nàìjíríà pẹ̀lú fà á.

àní kọ̀rọ̀ wín àbàtà tó tutù gẹ̀dẹ́gẹ̀dẹ́ owó jórí mọ̀lá dúníà bẹ́ẹ̀ sì ni ayé ò ní gbọ́ lágbè àbí bìzínà ti ha kẹ́lé fà kò sì ní nífà níjù bìzínà ti ó ní tọ̀kọ̀ ṣe àríwá hol màáni ọ̀là ń sọ̀bì àǹtọ̀ ṣẹ̀rẹ̀ bùkà.

wọ́n la ṣẹ̀rí ìpìta kéṣe kó mú o mo ló ń jẹ́ ní ìtumọ̀ lọ́rọ̀ oúnjẹ káńtọ̀ yẹn ìmọ̀ níjẹ́ bẹ̀ torí bẹ̀ kọ́ wá ń fi bùhún kọ́kọ́ bí lè jẹ́ fífi yìí fa in àìkọ́ kàrùn lọ́wọ́ ń tàfà àìkà. Bàbá mi rú wa ó fi kí kí kí. فإن أعطاته اللهم فواذبه ذن ميمة وخذ بالجد فيه kó gbìyànjú nínú rẹ̀. wọ́n ní àtọ́kà ó láwù tọ́lọ̀ ń bè fún ọ ní mímọ̀ báyìí ní pàtàkà àà ó ti sàǹfàní nìyàn. wọ́n ní ọ̀pẹ́ kàfíhìtọ̀wì làbáàrin وقال الناس إنك قد علمت وإن أحسيت بالقوي لفعلي وقال الناس إنك قد علمت وإن أعطيت فيه صباح ونين يوميما طويل باعي أخطأ تنبو pápá ìyẹn ni pápá rẹ tó lẹ̀ mọ̀ ìmọ̀ yẹn ọmọ ìmọ̀ tó pọ̀ ọ̀pọ̀ ìlànà nẹ́ẹ̀sù káwọn yẹn wà ń sọ báyìí pé èmi kàkàdà lè ń kà dájú ìwọ́n mà sí nímọ̀ wọ́n ń wulẹ̀ ń wí bẹ́ẹ̀ ni àfáà má fọkàn balẹ̀ ọ ọlá ta man tó áàlà ń lọ yìí àgbo bí táwọn bí ìhìn àlèmùtàfà máa àmì ta. ọlá ta man tó áàlà. Fọlá ta mẹ́rin máa fọkàn balẹ̀. Sùhálọ́lọ́hì àánihù ìbéèrè tọ́lọ́run obìnrin pa mímọ̀ yẹn. Ìtà òbí yóò wà ní pẹ̀lú ìbáwí ni. Kí ni báwí yẹn? Àlémúta onímọ̀ tó tọ́. Ọmọ àmìlítà yóò fi ṣiṣẹ́. Ọ̀rọ̀ sólè àìl mi takúwà lọ́hì hákàá. Kọ̀lá yín sàbí àyùkọ̀ làlàkọ́ dírọ̀ àṣà. Bàbá Sùlẹ̀ èyí ní ṣàkóbá lọ́ọ̀ ní àkọ́. Kọ̀lá yín sàbí àyùkọ̀ làlàkọ́ dírọ̀ àṣà. Ó ní Fàrá Sùlẹ̀ ìlmì. Olórí ìmọ̀, orí ìmọ̀ gangan, àwọn ni taqwa Allahi haqqa, ìpayà ọlọ́run lódodo wọlé ìṣẹ̀lẹ̀ ayò kọ́lá kìí ṣe pé kí wọ́n máa sọ pé làkúndọ̀rọ̀ àṣà ìwọ lọ máa ń darí àwọn lágbájá kìí ṣe pé ìwọ lọ ń darí òun ni wọ́n ń pè lórí mọ̀lá ìyẹn lè má jẹ́ lè mọ́mù tó sì jẹ́ ní wọn. wà á fún bọ́ọ̀lù fáwọ́ bí kálí sànù láti mẹ́ra sọ ò bá lé ìsà àti kọ́d lábẹ́ sáà wọ́n wà áfdọ́lù sọ́díkà ọkọ̀ rẹ̀ tọ́lọ́lá jù àwọn al'iskan a máa ṣe dada dákin àmọ́ o mẹ́rọ sáwọ́bàlì ìsáàtì àwárí aṣọ àìdá kọ́dílà dínsà kọ́kọ́ ìwọ́díwọ́ dáadáa ló sì ẹ̀kọ́ pàṣẹ ṣùgbọ́n aṣọ ìdá lọ́wọ́ ìdá máa lá lòfídí kalẹ̀ ìlmù khayra àkàyíròm mi níhò àwòláwò ọdí àmì jẹ́hìlká ìdá máa lá lòfídí kalẹ̀ ìlmù khayra àkàyíròm mi níhò àwòláwò wọ́n ni ìdáyàmọ́ lámí òfin ní pẹ̀lẹ̀ ilmù fẹ́rọ ìmọ̀ tó ní tí ò bá ṣe ọlá ń fà ní orí kankan ọkà mímọ̀ ni wọ́n náà ló tún da gbogbo gbòòrò rú ṣe ọlá ń fà orí kankan àṣà irú bí kò fi ń lo orí مهاوين وليس ثم ليس كما فهمت وإن القوت فهمت في مهاوين فليس ثم ليس كما فهمت أنا وإن القوت فهمت في مهاوين àgbọ̀yẹ̀ rẹ̀ bá jọ sínú ọ̀gùn lójú ọ̀sìn náà gùn parun àlàyétàkà ó máa ṣe fún ẹ ó máa àlàyétàkà ó tún ṣe fún ẹ lẹ́yìn náà ó ṣe fún ẹ máa fàyíǹtà ó ṣe fún ọ nípa ohun tó gbọ́ yé yẹn ọlọ́gbọ́ àgbọ́yé yẹn ló tó ájọ́ parẹ́ ọ ni àdìmẹ́nà ṣàtẹ́jì ní ẹyọ táyà fún mi ṣàtẹ́jì ní mi ṣàtẹ́jì ní mi ẹyọ táà fún mi ṣàtẹ́jì ní mi. بمار العجز جهلا وتصبر في العيون إذا كبرت وتجري من بمار العجز جهلا وتصبر في العيون إذا كبرت. wọ́n ti fẹ́ jí min simari làájísì nínú èso ìkọlẹ̀ yọ kan bẹ̀ jahalan àìmọ̀kan lọ́kàdà kan wọ̀tẹ́sùgbùrù fílẹ̀ òyóòlì wà dẹ̀ máa kéré lójú àwọn èèyàn ìdá kẹ̀bírítà tó bá dàgbà tó nímọ̀ ọ̀tọ̀ fókọ̀dù in jẹ́hílítàwà àn وتذكر إن جهيد fún kọ́dù, Ìjẹ̀ ìlétà tó bá jó lódó, fàáńtà bá kí ìwọ́lọ́dẹ̀ fẹ́kùn yìí, ká ń rí ẹ. Wọ̀tún jádù, a sì máa rí ọ báyìí ìyẹn ní àlèmú tàbí ọba nímọ̀ wọ̀lá òfò kébí kákódà káfí kàfẹ́kà kò ti kú àdọ̀tìmọ̀ àárín kalọ̀ láéláé wọ̀tò bí kàrò àbí wọ̀tà bí kòrò kọ́ láti látàbà dàhínì ìgbà àkàn bí ha ìyàwó máa ń àmìlkà. wọ̀tà bí kòrò kọ́ láti látàbà dàhínì. إذا حقا بها يوما Wọ́n ọ̀dọ̀ ti kúrò kọ́lá tí ọ̀padà rẹ̀ ti ọ̀rọ̀ mi. Bláka tí mọ́ ń sọ fún ẹ, bádà ṣe ní lẹ́yìn àkókò yìí, lẹ́yìn ìgbà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ìgbà hákọ́bì háyọ́mán àmìlíkà. Nígbà tó bá já sípò ṣiṣẹ́ tọ̀ níjọ́ kan ní tòótọ́, wọ́n máa rẹ̀ tọ̀rọ̀ mi. Wàá ní Ahmed كها ونبض فنصحى وملت إلى حطام قد جمعتا وإن أجمل كها ونبض فنصحى وملت إلى حطام قد جمعتا وإن أهملتها طبعا تقول أعملها ọmọ láti di ahmala ọmọ òṣìṣẹ́ nìyẹn kò lò wáyé ní ahmalita ha tọ́ ọba fi ọ̀rọ̀ mi yẹn ṣiṣẹ́ wọ́n nẹ̀ bá zíta nùsà tójú wá sí mi nù wọ́n mílíta ìlà àkùnkáwá mi ọwá sì káyé wọ́n ní jàmá àtà èyí tó ti kújọ yẹn òun ló kújọ ń tẹ̀ ọ̀sán kàtà àdùnmí nẹ́ta mi àlàyé ha bàmá tó kò ní nẹ́ta. إن ندمت فسوف تعد من ندم Wa وما تغني الندامة إن ندمت ثم سوف تعد وقد bàbá ọ̀pàdà kẹjẹ ìka àbámọ̀ ọ̀kàn ẹjẹ mi nẹ́dà ní o àlẹ́ ìhá lórí ọ̀rọ̀ mi kọ̀ọ̀gbà yẹn ọmọ tó gbó ní nẹ̀dámọ́tù alámọ̀yàn òdẹ̀lẹ̀ sàǹfààní ní nẹ̀dímútà tó bá tẹ̀ ṣe ẹsẹ̀ kan tó kù láti dó ìdá àdìsọ tàṣọ hábàkà fi sàmà in ọdẹ́rin tàfààrùn àlàyékà wọ́kọ́t tàfàlta ìyá àdìsọ tàṣọ hábàkà fi sàmà in Ọ̀rùn bá àbùkọ́ gáfà bájà bó bá rí àwọn ọ̀rẹ́ rẹ tí sàmá ń tán mẹ lókè lókè. Ọ̀dẹ́rí pàtà àwọn alẹ́kà tán ti ga jù ẹ lọ. Ọ̀kọ́ ní sàfáìsà tó wá wà lẹ́yìn lọ wà nílẹ̀lẹ̀. Àwọn lámà á tẹ̀síwájú nígbà míì. Subhanakallahumma